sá sí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀tá alọ́pẹ̀ wọn àbẹ̀kú lè aṣọkùn sọkùn ọrú dáàbòbò abẹ́ òkúròmíà àfihàn púpọ̀ àfihàn lọ́pọ̀lọpọ̀ pé wọ́n kó lójú wọn kó àdúró tì wọ́n mú un dé kó ojú abá láti wọn bàjẹ́ kò sí nítorí wọn bàjẹ́ bẹ́ẹ̀ náà ló sì rí kí gbogbo àwọn ọ̀gá mi mìíràn ni àwọn ọ̀gá lóríṣiríṣi sọ̀rọ̀ àwọn alákòótì àhán bọ́nálẹ̀. ẹ̀wì kan wà ní ìsàlẹ̀ ọ̀pọ̀ kan wà lẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ló ti wà tẹ́lẹ̀. Ǹjẹ́ ẹ ṣeun o, à ń kí àdúgbò lọ́wọ́ yìí. Òde òní tí a wá, a máa dúpẹ́ àṣà Yorùbá kò ní parun a ti wà lẹ́nu ẹ̀ díẹ̀díẹ̀ ní àgọ́ àyọrò láti wá gbọ́ òkìkí làwa tàn tọ́gbà wọn èrò ọkà wa la ní àníkókèrè nítorí àníkókèrè wọn lù wọn bẹ̀ la ní àwa náà fọwọ́ sí àfọwọ́ bọ̀ wọ́n sì gbà wá tọwọ́ tẹsẹ̀ àdúpẹ́ lọ́wọ́ a máa kí pòfẹ́sọ̀ Adéwálé fún gbogbo àtìlẹ́yìn tó ń ṣe fún wa lójoojúmọ́ àjàṣẹ́nu ti kò lónìí wọ́n fi hàn lẹ́yìn wa àwọn tó kò ń tọ́nu létí òkun ìdábàdà ń bá lẹ̀ kọ́ òun kábíyèsí aláyéwà èkejì òrìṣà tó ti kálábí wá tó wà nínú ikọ̀ náà àdúpẹ́ fún ọ wọ́n ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí kan kò sí nílé ó fi ọmọ rẹ̀ ránṣẹ́ ó pè ránṣẹ́ sí abẹ́kọ́ wá tì wá lẹ́kìn ọ̀hún ní tìwá ṣubú á jọ máa lọ you will know the end. Ǹjẹ́ a tún padà tọrọ lọ́wọ́ àwọn ọmọ àdúgbò àwọn ọmọ Òrùwà ẹ̀ka àròkẹ́ òjíire tó wọ aṣọ tó wà lọ́rùn wa yìí níbi ká mẹ́fà àbọ̀ ọ̀run fi da ìdajì ìdajì ìgbà ó ní pé ìdàkan má fi dọ́là kan fi kún un kà bẹ́ẹ̀ náà ló ti ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀ á máa kó pẹ́ fún owó sí òun. tọ́ a fẹ́ ta aṣọ òwò yẹn ní àjàṣẹ́ ẹ̀ bá jíjẹ́ ra ní ọ̀gbọ̀n àpò orí méjì àpò mẹ́fà àpò péré wọ́n sì fi dà fún wa wọ́n ṣe ń. Kalanma da ma ka dábàá kọ́ba kò ní ṣá wọn lẹ́sẹ̀ lórúkọ ọ̀ya òwèrè àṣetàmákùn àtọ́fẹ̀níkà àdúpẹ́ àdúpẹ́ fún òkú àwọn tó wá bí lónìí oníkálukú tó fi lélẹ̀ tó fi wá bí àlàáfíà náà fara balẹ̀. ọ̀wọ́ máa jẹ́ fún oníkálukú ilé òkòrò fún gbogbo ọmọ ẹ̀ka àrọ̀ ẹ̀ òjìire àti àwọn ọ̀rẹ́ ará tó wá pẹ́sọ̀ jùlọ èdè náà ṣe ní ìjọyà ní ẹ̀mí kankan náà ní gbogbo ọ̀wọ́ kò sí ní àgbọ̀nrín bí ẹbí ẹgbẹ́ tà ní rí ìran Yorùbá nínú ẹ̀ kò sí agboolé tàbí láyọ̀kọ̀ lónìí tà ní rí ìfọ́n nínú ẹ̀ tá bá ti sọ ìfọ́n àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n fi yé wa wọ́n lè fọ́n ìlú ni ní Nàìjíríà ìlú ni Yorùbá lọ́sọ̀ ni ìfọ́n bí Yorùbá jẹ́ bẹ́ẹ̀ Yorùbá kan náà àwọn náà jẹ́ bíi tiwa gbogbo wa kò kankan náà wá kò sí ilé ìwọ̀n rẹ̀ káàdé lónìí káà gbọ́ gbólóhùn Yorùbá kò sí ẹ̀la kò rí bẹ́ẹ̀ ká so mọ́ àwọn ìṣe àṣà wa ká bá a lè béèrè gbogbo ohun tí àwọn bàbá bàbá ńlá wa tó ṣe kalẹ̀ fún wa. Àwọn akọ̀wé wa àwọn ikọ̀ tó ń bá a tó ètò tí gbogbo ìkún rí pé báyìí lọ́dọ̀ òní à ń dúpẹ́ à ń dúpẹ́ fún wọn. ǹjẹ́ láti ìborí ọ̀rọ̀ wa tá sọ̀rọ̀ tá a ẹ̀rọ náà tó fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa wọ́n ṣàlàyé fún wa bí yóò ṣe rí ǹjẹ́ ó ní nípa lówe ọlọ́run ní máa kẹ́rì ìgbàlẹ̀. à ń dúpẹ́ fún kábíyèsí kábíyèsí aláríwá èké ìlòjà ọba kanjí yẹtọ́ kanjí àwọn náà ti sọ wọ́n ní láti ẹ̀ ọ̀rẹ́ la ti jẹ́ ọ̀rẹ́ náà ló ti rí bàjẹ́ ogun náà ò ní já ogun náà ò ní já lórúkọ ọ̀yà òkèrè ìyẹ̀tọ́ orílẹ̀ gbogbo ṣàǹgó lọ́tọ̀ọ́ lọ́sìn ọ̀hún ní jẹ́ kí èrè. wa à ń dúpẹ́ fún kandi lọ́pọ̀lọpọ̀ àwọn àgbà ìlú tó wá kí lónìí àdúgbò fún gbogbo ẹ ṣeun ẹ ṣeun táàbù ń ràn àgbàgbé o àgbàgbé ẹ ṣeun ẹ kú ọ̀rọ̀ ẹ kú àlódì ọ̀rà tí ò bá tún sí àwọn àwòsọ àkúwà fún àwọn tó ń wá lónìí ilé.